lálẹ́ gbígbọ́ àti pọ́nrán lọ́lá bẹ́ẹ̀ ni àbí pọ́nrán lọ́lá <laughs> irọ́ mi kò sí pọ́nrán pọ́nrán lọ́lá bẹ́ẹ̀ mi mo di ojú ni mo mú fóònù yẹn sílẹ̀ mo á di ojú aláì mo di ojú ni ní owó comment mo di ojú ni pọ́nrán ò lọ làbọ̀ pọ́nrán ṣe máa lọ lábẹ́ mi ṣe pọ́nrán lọ lábẹ́ mi ṣe ẹ̀yin máa gbọ́ fàáfin fàáfin ni ọkọ mi á máa lọ sókè náà ṣé bẹ́ẹ̀ ni pọ́nrán náà ṣe ni ò ṣe tóbi tó ni. Ah, ah. màá máa gbìn ẹ máa rí i pé màá máa gbìn ni màá máa gbìn ni ọlọ́run ó ah, dojú bá wà bí my sister good evening jàdí wàá máa gbìn ni ọlọ́run pọ́nrán ṣe máa lọ lábẹ́ mi èwo lọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ pọ́nrán ò ṣe náà mo kàn tiẹ̀ wọlé ni mo kàn ní pé yòókò sọ pé àròjọ ṣe ṣe òun ní àpá that's nice mo wá lọ wo ah pọ́ǹpù yẹn máa pọ̀ ju o àjọjọ rẹ lójú Ah, ọ̀hún tọrọ owó bẹ́ẹ̀ yẹn o gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ o má rò pé mo bú ẹ o wọ́n ń tọrọ owó bẹ́ẹ̀ yẹn o òun ah, tọrọ owó òun fi ìgbéraga sí òun tọrọ owó òun fi ṣe bíi pé o fi ṣẹ́ lé wa lọ́wọ́ òun tọrọ owó òun ṣe bíi pé o gbé o ṣiṣẹ́ lé wa lọ́wọ́ ah, rọ́bìṣì ni tó ṣe yẹn náà. Igba te bere, te si se kini sawa nbe ni. Igba te don se I love you, my darling, love you, se wa nbe ni. O ba toro lo wa o mo se ma toro owo. O mo bo toro owo. Ah Wa toro obi eni pe kini. Wa bi si niyan na iwo lo je pe ajedo eniyan ma mi. Iwo to je pe ajedo eniyan. máa mí nìyẹn láìláì o tọrọ owó lọ́wọ́ wa wa sọ pé ẹ ẹ kàn fún ẹ lówó àní kàn má fún ẹ lówó but tọrọ with manners beg with manners beg with respect bíbí mi wọ́n tẹ mo tẹ̀ mọ́ pé ìwà àti gbóṣe wa ìwà àti godfather máa jà because instead of kí godfather wá bẹ̀ tọrọ owó ìyẹn máa jáde ah, mo ti ní bàtà o àti ní bàtà godfather o bàtà yìí ló tún wọ̀ ní ó lọ sí pàtì kan níbi last month bàtà ayọ̀ kan yìí ló tún wọ̀ mo ti rí wọ́n tún bá mi gbé wá jí n bá gbé wá fún yín kẹrí bàtà tí mò ń sọ bàtà ayọ̀ kan yìí ni Nike ni bàtà ah Nike ni bàtà yẹn lọ́wọ́ bàtà yẹn a ní fear of Amori godfather ti dìrìtì gbogbo gbogbo fọ́tò tó yà ó ti dìlítì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni mo ti lọ yẹ̀wò lálẹ́ mo ti bẹ̀rẹ̀ rí pa mo ní à torí ó ti dìlítì gbogbo ẹ̀ wàláì ó ní zi màmá nìkan ló máa pariwo ṣe irú nǹkan báyẹn but you ẹkún ilé ìkàrí ro ń ẹ wo irú bàtà ẹ wo bàtà godfather bàtà òun lélẹ̀ ah ẹsẹ̀ ẹ̀dẹ̀ ló wà ń bẹ́ o ẹ jẹ́ kí n lọ gbé irú bàtà yẹn wá ah ah ẹ má jẹ́ ẹ jẹ́ máa ṣe ṣó bàbá bàbá yẹn lọ́la ó ti dìlítì gbogbo fídíò tó yà ìgbà tó lọ bá wọn lamẹ́ríkà ẹ mọ fídíò yẹn ó dìlítì fídíò yẹn náà ó ti dìlítì gbogbo fídíò tó yà pátápátá mo ti lọ wórí péjì mo ti fẹ́rẹ̀ nípa mo ní à ah, bàbá yẹn mọ mínìbà má ti sọ̀rọ̀ má ti kó fídíò yẹn ọlọ́run ló ní kí n ti mú bàtà ẹsẹ̀ yọ̀kan sílẹ̀ Nike ni bàtà báyìí ó ti ṣe ẹ̀jì black àná tún wá sórí native ẹ lọ ẹ lọ sórí page ẹ ó tún wọ bàtà yẹn sórí native mo ní kí ló dé bó ṣe wáyé ẹ̀yin èèyàn àlùjọ àti godfather ṣì máa jà because àlùjọ máa ma fà á sókè godfather máa ma fà wálẹ̀ ẹgbẹ́ nǹkan tí mo sọ fún yín wọ́n máa jà bí bó ṣe wà ní don start again ẹ ibi tí mo wà ní jàre ibi tí mo wà ní hòtẹ́ẹ̀lì yẹn wifi wọn àbí kí lè má pè wifi wọn wà frustrate mi bí wọ́n bí pé mi ò sí ní mi sí ní mi sí around mo wá ṣọ̀rídé mo wá jayé orí mi jayé ṣe ẹ ẹ understand because àdùjọ jáde sìn ó ṣe bí king kong godfather náà máa fẹ́ jáde láti ṣe king kong àdùjọ máa fẹ́ ṣe bí ọkọ ọkọ ọkọ boss lady godfather máa fẹ́ ṣe bí ọ̀gá boss lady àwọn méjèèjì the same course náà máa jọ máa ṣe òbọ̀ tí wọ́n nílé wọ́n nílé ràn ní wàláì wọ́n nílé ràn ní. good evening ọ̀rẹ́ mi ibè ibè ibuke first time mi ò rí yìí o fada kò ní ṣe ṣó mọ́ ẹ̀ẹ́ eh, gọ́fàdà kò lè ṣe ṣó gọ́fàdà ò lè ṣe ṣó mọ́ because ìkan tí fẹ́ ẹ mọ̀ pé mission oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe rí mission eh, Kofi tó jẹ́ ọkọ ọ̀gá wọn ó ti accompany mission gbogbo àtìmọ̀ oníyẹ̀wò láwùjẹ olórógbò sọnù ó ti ṣe lá ó ti ṣe now mission godfather yẹn ni pé kó kó gbogbo ọmọ ẹgbẹ́ kó lè máa wá gàba lé wọn lórí ṣe ni pé mission wọn méjì àtọ̀tọ̀ náà tí ọ̀gá wọn ti wà ní Àbújá ní Kuje Steams ibo ni kínígbè ní kújẹ sim lọ̀gá wọn wà bí a kújẹ sim zẹ̀ ni wọ́n ṣàmọ̀ wọ́n ṣàpè bákan bẹ́ẹ̀ ṣe lè bẹ́ẹ̀ ṣàṣe mọ̀ pé tèmi mọ̀ pé yẹn ṣá ṣé ẹ bá mi ká lọ so now instead of kí ẹlẹ́jà láwùjẹ kó wá ṣe ṣó kóun náà kó wá béèrè owó kò ní béèrè owó ó lè máa ó lè jáde sí kó lóun wá ṣe kọ́mẹ́dì tí ó kàn lọ́pàá tí ó kàn lẹ́sẹ̀ kọ̀mẹ́díà tí ó kàn lọ́wọ́ tí ó kàn mẹ́sẹ̀ ẹ rí i pé kí lorúkọ ọkọ ọkọ ọ̀gá wọn sì ó ti jáde ó lóun nídòwó ṣó ti yé yín wọn ẹ wá wo bí tó gbogbo wọn ya akúdánidání sí o wọn tún kárí ara wọn along nígbà tí ọkọ ọ̀gá tó ń ṣe ṣò ọ̀dà wọn ọwọ́ spíkà wọn mẹ́ta ló wà ní life wọn ò kárí ara wọn along ẹ ti mọ̀ pé kò sífẹ̀ẹ́ nínú ibẹ̀ yẹn wọn ò tún kárí ara wọn àlẹ́ ikọ́ téèyàn bá dẹ̀ mọ̀ ló máa sọ ní ń dá yín sí o wọn ò kárí ara wọn along ẹni síkà mẹ́ta ìwọ jẹ́ mẹ́rin ẹ̀yin mẹ́rin jáde ọ̀rọ̀ ara yín go tàsí eléyìí sọ pé ẹ má fọ́ we are about to do prayer eléyìí jáde ongoing case eré jáde rìàbá yìí jáde. bàbá mi ló jẹ́rọ lọ́rùn àgbàlagbà o. ṣó ti yé yín ṣé ẹ rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn ò tún fún wọn ò tún wọn wọn wọn ọ̀ kárí ara wọn along wọn ò dẹ̀ mọ̀ pé báwọn ṣe kárí ara wọn along yẹn that mission can ó lè ó lè ṣe gbàngbàngbàng So see, yẹyin because wọn carry around one along. and tó yẹ pé mi yẹn mi ò ní mi ò ní another number tí mo lè fi pè mo sí around ṣáà pé wọn cannot carry around one wrong ni and tẹ́ bá comment everybody is fighting for their pocket can you imagine they don't carry ẹ̀wò gbà tí ọkọ ọ̀gá jáde so ti yé yín àwọn síkà mẹ́ta ló wà life wọn ò kárí ara wọn along in this case àti àwọn tó ń blog wọn ní blogger kan tí ẹnà máa ń blog káàkiri wọn ò kárí àwọn ẹ we are we are praying we are fasting ṣé ń gbọ́ the other one sọ pé we are on the going case àáfà tó tún wà láàrin wọn ẹ máa fà á kí lórúkọ àáfà yẹn náà àbá tó ṣe prayer fún ọlẹ́ni jẹ́ mẹ́ta tó ní abọ́ńbẹ̀ alukurani sọ pé muhammadu ó fò sókè muhammadu ó bẹ́ǹdì àfáà yẹn náà wọn kárí àfáà along ẹni tó ń ṣe prayer wọn nìyẹn o anígbéraga bà yé yín jẹ́ níbẹ̀ yẹn wọn kárí ara wọn long, tó jẹ́ pé kódà àwọn ọ̀dà tọ̀wọ́n mẹ́ṣẹ́ náà wọn súnkà mẹ́ta yẹn wọn ò mọ̀ bóyá ọmọ yẹn ti wà ní Àbújá o ẹnu àwọn èèyàn náà ti ń gbà o náà ṣe believe ibi tó ti believe ni ìgbà tí Tóyìn Gàngán lọ náà ṣẹ̀ṣẹ̀ believe pé ó wà l'Àbújá they don't believe as at yesterday they are still saying ẹ má fọ don't be panic she is turning the haters head she is playing game that is game because they don't carry them along when you are fighting for the same cause you need to carry each other along wọn carry ara because wọn trust ara wọn pàápàá ṣé ẹ tiẹ̀ ní tó wà ní ẹlẹ́jà láwùjẹ ẹlẹ́jà láwùjẹ yẹn ìyẹn gangan ló yẹ kó carry wọn along kó carry wọn along nìkan ló ní current information lọ́wọ́ kò dẹ̀ ní sọ fún wọn can you imagine so why tí o fi ní sọ fún wọn when he knew that kini iti bomiranki. boomerang kì when sofini sọ fún wọn this thing is bomiranki. you need to carry each other along I don't understand why they are hiding it why are they hiding it this thing is just hiding again we all know this guy this guy is at Abuja Abuja but Amori báwo báwo ránṣẹ́. owó náà bá wa rèsò owó náà irọ́ o bomi wọ bomi ráǹkì bomi ráǹkì irọ́ o àmì ọ̀nà náà ní èmi máa ní rèsò owó what is going on come back again <laughs> bomi wọ bomi ráǹkì. <laughs> Mohbad ó ti bomi ráǹkì. when dem know dis thing na boomerang so only uh, eh, kofi have di correct situation when dem know that jokini mini bomirang <laughs> ó ti jájó wọn lójú ó ti jájó wọn lọ́wọ́ ojú wọn ti já ló jẹ́ bomiranki <laughs> kò ṣe mo báǹkì o bomiranki kò ṣe mo báǹkì o ó ti bomiranki. kò ṣe Mohbad kí o is that <laughs> comedy ni bomiranki <laughs> bomiranki kẹ kò ṣe bomáàkì o mi ni mo máàkì o mi ni mo báàkì o mo ní bomiranki bomiranki <laughs> i'm lucky bien no ajo best scholar. ọ̀nà ẹ má dá mo bá kìlọ̀ our group is not aláwọ̀ wa coordinated ọlọ́run ss where are you èwo ní ss báwo wàhálà ó ti bomi ránkì because wọ́n wà á ní àná asátánà lálẹ́ àná ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọmọ yìí ní ẹran tí lọ́sàn-án tí mo yìí sọ fún wọn pé alọ́mọ yìí wà ní àmìjá ó wà ní àmìjá ó wà ní àmìjá sodiq <laughs> bumiraki that is the correct spelling amọ̀rì àbí kí lẹ kọ bí ṣé kò ṣe ni bumiraki báwo bódìjà nìyẹn mi ta ló bomi sí baluwe fúláwà. ṣé mi ìgò òyìnbó yẹn ni ẹbí kì í sọ fún mi ta ló bomi bá. ṣé mi ìgò òyìnbó yẹn ni ṣé kò ṣe bomi ráǹkì ni tí nǹkan bá jájọ yàn lójú tó jájọ yàn lọ́wọ́ tó wá wò pàìpàìpàì nígbà tó wà lámì já ṣé mi ìgò òyìnbó yẹn ni bomi ráǹkì àbí panápanápanápaná ẹ jọ̀wọ́ iná jó ní òwúrọ̀ àmúkókó. ṣé mi ò gbá ni ṣé mi ò gbá bomi ránkì ni ṣé mi ò gbòyìnbó yẹn ni ó dà kan ti kọ́ fún mi lẹ́ẹ̀kan ṣé mi ò gbá ni kẹ́nìkan pè wọlé kó sọ fún mi ṣé mi ò gbá ni ah ah I've sent something I wish to send to you care ah. ṣé lórí ẹ sọ fún mi ẹ jẹ́ kí n wò ah, ẹ sọ fún mi ní invoice. Ah. bomira iraki ni ó mo gbà náà tẹ̀lé bó lẹ send ẹ̀ whatsapp mi ṣe mi ò ni ṣe bomira kì ni bom bom bom bom òun náà lẹ́kọ́ náà Victoria Káyọ̀dé ṣebí bomira kì lẹ́kọ́ mo gbà dáhùn ẹ̀dẹ̀ ni mi ò gbà ti ti bomira o. àwọn apojú pẹ́pẹ́pẹ́pẹ́ ó lè mọ̀ pé ọmọ yẹn ṣe wà lámìjá asátá ná àwọn tó wà nínú tíìmù wọn ṣe sọ pé ẹ má fọ́ don't be panic if you know your dad no come to my page. ẹ̀dọ́ ọ̀rẹ́ mi ṣé kò ṣe bomi máàkì ni. mi ò lẹ́ẹ̀kọ́ jẹ́ gbogbo ìgbà la máa kọ́ ẹ ní new new english kì í ṣe bomi rang náà pé blom blom blom blom rang. <laughs> blom blom rank. <laughs> ẹ pé wàá pè pé wàá lọ à ń pè wà á lè mọ̀ fókè wá background ẹ oní british accent blom blom rangi. ok blom blom rangi blom blom rangi rangi ṣó ti yé yín so ṣe rí ìgbà tí Kofi Dede ọkọ̀ ọ̀gá ó mọ̀ pé kíní ẹ ti blomblom ráǹgì o kò kẹ kò lè jẹ́ sọ́wọ́n yẹn mọ̀ pé kíní ẹ ti blomblom ráǹgì kò sọ fún wọn kò sọ fún wọn kò sọ pé ó sì blomblom ráǹgì nígbà tí kò dẹ̀ tún kò tẹ̀ tún a ní kò tún kárì wọn àlọ́ǹgì ah, ah. tún pé yes blomblom ráǹgì kò tún sọ fún wọn pé blomblom ráǹgì o kò sọ fún wọn àwọn mẹ́ta ló ṣe ṣó tóun jáde tó bá débi tí wọ́n ti tọ́tọ́ ti comrade wọ́n fi fi ìmọ̀ ṣọ̀kan ṣe àmọ̀ òyìnbó tí mo fẹ́ sọ yẹn ẹ̀lú àmọ̀ ọmọ mi àmọ́ níkà mo mí sí yìí ọlọ́run mo bá kíkó ah, ah. ṣé mọ̀ ṣọ́pọ̀ mi àmọ́rí ṣé o ti ra adìyẹ obìnrin lọ́wọ́ Ross àti Maryland ni tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ti. Ah, rán mi yẹn rán mi ọ̀rọ̀ mi ò rọ bọ́múrọ́mú ránkì ni ọ̀rọ̀ mi ò rọ èmi boyfriend ọlọ́run mi ò mi ò mi ò mi ò bo ọlọ́run bọ́múrọ́mú ránkì òun náà ṣe bóun náà kọ yìí òun lélẹ̀ blom blom rank kọ bíbí ránkì ni kí ni kí ni ṣé mi ò gbá ni ṣe ṣan sọ fún mi tí ò dá ni a ní kò sọ fún wọn pé ó ti yẹ ahax àlùjọ how much is there need for the. a ní ẹ̀gbọ́n kan tó sọ ni ó oh, ní nobody ṣe ẹ má gbé ìlọ́wọ́ mi ẹ kàn lọ dáwọ́ ńlá ni. ẹ̀rọ ọ̀rẹ́ mi ṣé mi ò gbà ṣé mi ò tí wọ́n pè ní. mo ní bomi bomi bomi bomi ráǹgì. òun náà mo pe bomi bomi ráǹgì òun náà mo pe. bomi bomi ráǹgì ogé tiẹ̀ bẹ́ẹ̀ ah, ogun english wúru. ṣé mi ò gbà ni mo gbà bomi bomi ráǹgì mo gbà. àní wọ́n tún bèè lọ́wọ́ ẹ̀ pé èlò ló nídìí ẹ́ iṣẹ́ kó sọ fún ọ kó ti bomi bomi ráǹgì ó ń jágbe mọ́ gbogbo wọn ó ń jágbe mọ́ wọn ẹ́ àà mo ọ bèè pé bí amosh ó ní owó ńlá owó ńlá lòun nídìí owó ńlá lòun nídìí owó ńlá lòun nídìí ṣé kọ́kọ́ máa dáwó síbẹ̀ fún ẹni kọ́kọ́ máa dáwó síbẹ̀ fún ẹni like how much simple question. hello ọ̀rẹ́ mi. ma ẹ kálẹ́ o. báńkì kò já báyìí kò dá báyìí ìwé nígbà máa confuse àbọ̀ orí pẹ̀lú english. àṣé nǹkan tó so dá ni. Ah. fún round fún round as you send the, the correct english fún round d-o-o-m-e r-a-n-g kí lẹ pè kí lẹ round b-o-o-m-e ranc kì í ṣe bumiranki bumirang. bumi ṣé bí bumi ṣé bí bumi àbí bumirang ṣé bí bumi ṣé bí bumi ṣé bí bumi ni máa ṣe pè ẹ sọ fún mi ṣé bí bumi ni máa ṣe pè. hello hello. ṣé bí bumi máa ṣe pè ṣé bí bumi bumirang mi ra wọn. ṣe mi bù mí àbí. bóyá pípò mi bù mí ra wọn. ok boomerang ṣebí kan tí mo sọ ìṣèwò mi ni pé boomerang mi gbé tí nǹkan bá jòyàn lọ́wọ́ ṣebí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni. ṣẹ́rí nínú ìtẹ̀fọ̀ english boomerang boomerang. boomerang boomerang ẹ boomerang so boomerang boomerang mo báǹkì wa ń parọ́ fún mi ó ní boomerang ni mo báǹkì ó ní boomerang ni. àmọ́ríò wa ń bẹ àmọ́ríò hmm. sórí voice ń gbà mí phone òun lèèyàn máa fi ń pè nǹkan wàá mọ̀ pé kọ́là tó kọ̀ tán yẹn wàá mọ̀ pé ó ṣẹ̀dókó tán ni ọ̀rọ̀ tó ń sọ yẹn rẹ̀ tó tóbi ni ló bedroom voice ló ń lò jẹ́ kó máa yé wọn pé greek ni wọ́n lò greek tongue ló lò bomibomi rang ok ok bomibomi rang ó ṣe kó ṣe bomi rang ó parọ́ fún mi ni. ooo oh, rang ẹ wà wà wàá dàbẹ́ kó syllableize ẹ wá ní bomibomi rang bomibomi rang Oh. ajẹ́ kí bọ́ wọn ń parọ́ fún mi wọ́n kó tán wá ń pè mí wọ́n sọ pé bùnmi ráǹgì wọ́n ní kí n pè ní bùnmi ráǹgì èmi náà mọ̀ pé kò ṣe ni ọ̀rọ̀ tí nǹkan tó mìyìn ni pé nǹkan tó bá ti jóyàn lọ́wọ́ ọ̀rọ̀ tí wọ́n gbé wá sílẹ̀ ọ̀rọ̀ yẹn ti jó wọn lọ́wọ́ ó ti jó àwọn ọmọ tíìmù yẹn lọ́wọ́ ni ráǹgì wọ́n á ní ni wọ́n á sọ wọ́n á ní ni ẹ máa wọ́n á ní ráǹgì kọ́là ẹ̀yin náà tún wá ẹ̀jẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ẹ wá ní pé eh, kí má dààmú bá wọn ní búmíbúmí rangì ọ̀rọ̀ yẹn ti jó wọn lọ́wọ́ nínú tíìmù yẹn náà ṣe sáré jáde lálẹ́ àná náà sáré jáde eré ògbà ọ̀nà ìgbà ló jẹ́ e, e, ọ̀nà àwárà àgbà náà ní kíni wọn wọn ní búmíbúmí rangì òun ni ẹ wá sọ pé ẹ wá ní pé bùnmi wọn ní kí n pè ní bùnmi rangì èmi náà wò pé bùnmi kò sí bùnmi nínú English yìí orúkọ èèyàn ló ń jẹ́ bùnmi ah, ah. orúkọ èèyàn bí kọ́ ikọ̀ yẹn ti jó wọn lọ́wọ́ ó ti jó wọn lọ́wọ́ kò síbi tán lè lọ òun náà pè ní búmíbúmí rangè nínú nínú ibẹ̀ yẹn ó ti di búmíbúmí rangì fún wọn bẹ́ẹ̀ ṣe wà yẹn ó ti jó wọn lọ́wọ́ òun náà pè ní àmọ̀rí olódo nínú English ni ah, wọ́n fọ́ sọ́rọ́ fún mo báǹkì kò dá báyìí ó sọ ọsọ sọ kọla kọ́là ni ò mọ pé dada àwa ni kì í sọ pé mi ṣé ṣé wà nínú english ṣé bùnmi wà nínú orúkọ èèyàn ló wa sọ fún mi pé ẹ eh, bùnmi ni ọlọ́run ló ní pé jọjàre bùnmi bùnmi ráǹgì wọn náà yẹn pè nìyẹn yẹn yẹn tọrọ owó ẹ fún wa lówó ọ ní kò lọ talé ẹ kò lọ kó wọn lọ gbé ráìsì láìsí àpò márùn lẹ́yìn ọrùn ẹ one thousand five hundred ló máa gbà kó tó gbé kó tó gbé kó tó gbé hundred ní kílẹ̀ tó ṣú ṣebí kíní ẹ ni after all ó lè ó lè ìwọ ló wọ wá sí nàìjíríà ṣebí ó ní ṣebí ẹjọ́ ń ṣe vamivami jọ yẹn tí wọ́n náà sọ pé ó dẹrẹgbẹ mo dẹrẹgbẹ màdá ó ti wá dọ ó ti wá dé àsìkò ó sì ó ti bómi bómi ràǹgì ẹjọ́ lọ gbà rán ẹ má wàá pariwo ṣílé wa létí bíbá yìí ó ti wá sí wa ní bomibomi rangè lọ́mọ rán bomibomi rangè lọ́rán bomi rangè kọ́ bọ́dé rangè ni ọmọ yẹn mo, mọ́ wọn ní kò ṣe bọ́dé rán ní bomibomi rangè ni ẹ wá pariwo sí wa létí ẹ wá fún wa ó bá tún jáde wá béèrè owó ìwọ àti godfather ẹ sì jọ máa tẹ̀ síra lórí lójú ṣàùṣàù torí bó ṣe wà yẹn godfather kò sí yẹ kó tiẹ̀ wá tọrọ owó ṣé ìwọ orí bàtà kan justice for your shoe bàtà nike tó máa ń yẹ kó lọ gbé ta ni kó send owó yẹn so ó ní owó tó nídìí ní ó ní wọ́n nídìí bíi eh, eh, bíi one point two million lónìí láàrin twenty four hours. ẹ wà ní alẹ́ yìí àmì ṣé kò gbani ṣé mi ò gbani ọkọ̀ ọ̀lọ́lúwa gba ọ̀pẹ́ wa àmì um, ṣé ọ̀tọ̀ ṣé ọkọ̀ tó ń sọ fún mi ò da ni ṣé ọkọ̀ tó ń kọ́lá yẹn sọ fún mi ò da ni ṣé ó ń parọ́ fún mi ni. àwọn tó ń sọ pé kí n sọ pé Bùnmi Ranji ṣé Bùnmi wà ní orúkọ èmi gbọ́ mo sì gbájú kọ́lá yẹn lọ kọ́lá yẹn ò mọ ọmọwé èmi mọ̀wé ju kọ́lá lọ kọ́lá ẹ mọ̀wé èmi mọ̀ mọ̀wé kọ́lá ò mọ̀wé mọ́là Bùnmi Bùnmi Ranji òun ni mo báǹkì pè òun mo báǹkì ló mọ̀wé kọ́lá yẹ ọbẹ̀ ọbẹ̀ jẹ́ kẹ́ ẹ máa fi mí ṣe ẹ̀yẹ ni ọbẹ̀ kọ́ kọ́rọ̀pù mi kọ́lá mọ̀ nǹkan tó ń sọ kọ́lá ni bùkẹ́mi sọ pé bùbí bùmí ṣé bùmí wà ń bẹ̀ ṣé bùmí wà ní english tí kọ́lá fẹ́ da orí mi rú ẹ máa wò ó sì wọn ò kárí ara wa ọlọ́gì ṣé ẹ fẹ́ sọ pé ọ ní wọ́n nídìí àmúni one point two million kọ́kọ́ fi táìpù lẹ́tà láti fi lọ fi eh, ìjọba ibi tẹ́ ti lọ bú wọn sí kọ́ńtàìpù lẹ́tà ẹ jọ̀ọ́ Eh, ẹlẹ́yàrá wùjẹ́ ó ní one point two million tì eh, nínú tíìmù yìí mo ṣe tó yẹn because ẹ bomi bomi ra àǹgì ẹ tún fi eh, mú wọn ra yín ẹ ẹ fi mú wọn yín ẹ fi mú wọn yín english lórí english àmọ̀dé bàbá gbọ́ pé wà á mí jàre how can i say dídó ọ̀nà òkété èmi mọ́ mọ́ mọ́ gbẹ́gbẹ́ dúdú yìí dé ẹ eh? ẹ eh, fi ní wọra yín ilẹ̀ dẹ̀ mọ̀ ẹ má fi ní wọra yín tó yẹ pé fi ní wọra yín ni tí bá ẹ̀yin kọ́là márùn mẹ́rin rẹ jáde lẹ́nìí tẹ́ bá lọ fá five hundred fá five hundred wọ́n mi èlò ní ẹ̀yin mẹ́rin yẹn two million ẹ kó lọ ṣùgbọ́n mi tún lè blame yín wọn ò fi ní wọ̀nyí wọn ò sọ fún yín pé wọn ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín bẹ̀ yẹn wọn ò sọ adúrí kéèsì tó wà á kéèsì tó wà níwájú ẹ̀ ó ju kéèsì ṣọ́ọ̀bù ọ̀nbẹ ṣọ́ọ̀mù lọ kí ni torí tó bá yá ẹ̀sùn àtijọba lọ́jọ́ máa fèsì ara wọn tó bá sì bọ́ ń bẹ̀ èyí àtijọba ni tó bá wá dé padà tó bá wù yín ẹ ẹ tẹ̀lé jẹ́ kó dé ẹ bẹ́ ṣe wáyé ẹ ti ń gbọ́ yín gángan ti ẹ ti ń búlì ẹ ẹ ti ń búlì àwọn èèyàn ọlọ́run ń bọ̀ ń bẹ̀ trump lọ kí ni o four over forty ni àmọ̀rí gbà nínú english language kí ló dé tí mo gba four over forty mi ì rí mi ì rí mi díjú ni ẹ má bínú tí bàtí ká kọ́mẹ̀tì mo díjú tẹ́lẹ̀ ni o máa ń lajú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo gbé fóònù yẹn dání ni so mo ń wo ẹ kò bá ń repeat ẹ bá ti kọ ẹ bá ti kọ nǹkan kan bàjá ṣé ẹ ti dá owó pé o ìgbà ìpọ́jú ni wọ́n máa ń mọ̀ rẹ̀ wọ́n ní kí gbogbo yín gbé mọ́ìkì tí ẹ máa rí owó dá professional of English kí lẹ kọ òkè ní kárí mímọ kọtẹ kọ yẹn òkè ní kárí àmọ́ ní back to school àwọn àgbà àbúdákúnlé ló máa gbé mi padà sí school àbúdákúnlé ti sá lọ àbúdákúnlé nìkan ló lè gbé mi padà sí school ọtí ah, débi o they should demand reform from Saheed Òṣùpá àwòtọ́ ah, ni o ha ha ha òótọ́ ni ẹ jẹ́ ká òótọ́ ni kò tẹ́ ẹ sọ. So ẹ jẹ́ ká táìkì ẹ jẹ́ ká táìpù jọ́sí ẹ ká táìpù Saheed Òṣùpá owó tí tó ń ná owó àpò ṣaka ìmọ̀lówó wà òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ ni owó àpò ṣakadà àní wọn ò fi ní wọn ra wọn the problem I have with those people be that one bí bá dẹ̀ gbé ìbò kò sí kan tó kọ́ yín bẹ́ẹ̀ mi sọ ẹ ẹ̀ fi ní wọn ra yín ọmọ yẹn wà nbẹ yẹn èmi mo èmi mo tẹnu mo fún ìjẹta pé wà nbẹ wà nbẹ wà nbẹ wà nbẹ mi ṣe ṣó lọ́wọ́ ẹnìkan wọn déètì ẹ má dá wọn lóhùn they i am not haters i i am not your hater she is my friend i am not a eh, afila awi ni awi funfun funfun ọba jẹ́ ogbọ́ kò gbọ́ràn ni i am not haters i am telling you the fact ẹ fi ni wọn ra yín bẹ̀ yẹn ẹ̀yin speaker mẹ́rẹ̀ẹ̀rin tó kù ẹ̀yin orí ọmọ àwáwù kí lórúkọ lédi yẹn ẹ mórire àbí kí ẹni pé ó ti sún sẹ́yìn ẹ lọ́wọ́ update ẹ̀ tí mórire ṣe ó ní when i don't know what i don't know how do you want me to put mouth because ẹ fi nú wọn the other speaker náà sọ òun náà update ó ní please can you all know what is happening ẹ fi nú wọn ra yín ah, ah. Ah, ẹ fi nú wọn ra yín ẹ dẹ̀ náà ṣe ẹ ń jà fún ẹnìkan ẹ ń jà fún èèyàn ẹ̀yin spíkà márùn-ún ẹ wà lórí tíìmù ẹ fi ní ẹ pé ráyé kẹ fi bọ ẹ wò there is nothing like fracas again love in fracas is there you know what you just try <clears throat> to call each other and say okay in this case Amori sọ pé ẹ wá wò mí ẹ máa gba information lọ́wọ́ mi Amori sọ pé àfinúwọra ó tọ̀nà ẹ̀fínúwọra yín ṣẹlẹ̀ yín spíkà yẹn ẹ̀fínúwọra yín ẹ rí i pé ẹ̀fínúwọra yín kẹ́ ẹ wá máa wá dáwó bò ẹ lè rówó gbà o ìdí tẹ́ fi lè rówó gbà ni pé nígbà tí àwọn tó ń ṣe justice for Ìyá Ìbejì tó ń dáwó ẹ sọ pé ó lè ní wọ́n ó lè so lọ́wọ́ yìí ó lè lẹ́yìn náà tẹ́ bá gbowó lẹ̀ ó lè lẹ́yìn àwọn tá fi wọ́n tẹ́ fi wọ́n fún wọn ni máa fi wọ́n fún yín padà nígbà yẹn táwọn ṣe justice for Ìyá Ìbejì tó ń gbé àkáǹtì lẹ̀ ẹ pariwo wọ́n fi ń jalè ẹ̀yin náà ti fi ń jalè báyìí ó lè níyìn ẹ̀ nídòwó kéèsì tó wà wájú kéèsì ìjọba ni ẹ̀ nídòwó ìjọba ò ní kẹ́ ẹ mówó wá owó kílẹ̀ fẹ́ gbà ìjọba ní ìjọba ayé àti ìjọba lẹ́jọ́ pa kéèsì kò ń ṣẹ̀yà ti individual kọ ẹ̀yin àti ìjọba ni ẹ̀yin èèyàn irọ́ náà ń pa àwọn àti ìjọba náà jọ ń fa kéèsì wọn ò dẹ̀ ní ìdòwó wọn ò nídìí owó yẹn àtijọba ni bẹ́ẹ̀ iná ṣe rí bẹ́ẹ̀ ṣe takọ̀ wọn tó pé táwọn náà pẹ́ jọ́sìn bẹ́ẹ̀ abèjì kọ́ má dáwọ́ síbẹ̀ táwọn èèyàn dáwọ́ síbẹ̀ ẹ̀yin náà wọ̀n ni alẹ́ ẹ̀jọ́ ní gbà owó ni. ẹgbẹ́ àtẹ̀yàn kú tọ́ni kẹsì justice fún yàn èèyàn kú náà sọ o èèyàn kú lọ́nà yìí rárá abẹ́ yìí ló ti kú bẹ́ẹ̀ ni ẹ̀rí yẹn sọ o ọwọ́ à ń ṣe justice fún ọ ẹ̀yin sọ pé olè olè what is happening? is ìwúyè kẹta is lodi in Abuja ibo ìwúyè ìwúyè kẹ ṣóun lè wúyè ni àwọn ọba tó fi joyè gan ti gbèrọ wọ́n ti gbèrọ ìgbà tá a pé ọba tó fi joyè olówó mọ̀ pé ó ní ọba náà wá ṣe disclaimer because wọn gbọ́dọ̀ fi ẹn tó bá lọ sẹ́wọ̀n wọn gbọ́dọ̀ fi joyè ó jẹ ẹ ẹ anẹgbẹkọ tó sọ ni ó ní Ọbásanjọ́ ó lọ sẹ́wọ̀n ìgbà tó jáde ó àkófi ìgbà tó jáde tó àgbẹ̀sídẹ̀ ṣe bó sọ pé kò sí lẹ́wọ̀n tẹ́lẹ̀ ni ṣe bó ní kò sí láhàámọ́ tẹ́lẹ̀ ni alọ́wọ́ tó ń dùn yẹn kì í bọ̀nu aṣọ ẹ pariwo owó tẹ bá pa tẹbẹ ní fifty million naira ah, àbí nǹkan wà lórí ọmọ Kofi Nene yìí ni ẹ ìwọ tẹ sọ pé ní fifty million naira ṣé kò sí lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yìí. ọ̀rẹ́ mi o mo bá yín jà mo bú yín ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mi o nǹkan wà lórí yín ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi o nǹkan wà lórí yín tí wọ́n sọ ni pé mi ò bá yín jà ọ̀rẹ́ yín ni mo jẹ́ o how come tẹ́ ẹ fi naira tẹ́tù fi wá ń bẹ̀bẹ̀ owó ẹ rí pé ó lè ní ẹ fẹ́ jàjọba ló lè ní fifty million tí ẹni yẹn níbo lẹ sí justice for fifty million justice for sixty million fifty million báyìí ẹ̀yin tẹ́ ní ó rántí gbàtẹ́lọ sọ́dọ̀ Gani Fawani tó Gani Faweli tọ́ ni wọ́n fẹ́ fún ọmọ ní scholarship tó sáré gbé plaka I will raise two hundred thousand. for three people one land la rí one rà bọ̀ mo lẹ́ni sóyìn ṣe ń gbá yín wo gbé wọn mọ́ra ó how you lọ lọ́ńtà ikú enjoy wà láì enjoy adébùkọ́lá lọ thank you for the star àdìjọ alógbé ó gbọ́ ọ̀n gani fawel gani fawel àbí kí lorúkọ bàbá odúwa yẹn ó gbé wọn ládìkàpù ó lóun máa rán ọmọ mẹ́ta lọ sí òun máa fọ́ ọmọ mẹ́ta ní kínní wọ́n bá gbé plaka lé níwájú àbí gbà tó máa pè báyìí kò gbé kọ́ wọn torí gbà ọ̀nà ti gbé kínní lé lórí ó gbé wọn ládìkàpù ó gbé ó yá ọmọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn dà ìwọ tó jẹ́ pé mo mọ̀ ẹ́ ká ti sanwó yẹn ni wàá ti gbé sórí péjì ẹ̀ bó ṣe ń dúró ẹ̀ yìí òun bí bàbá yẹn ló máa wá jà fún ẹ pé ah ah ó rí pé ìgbà tí ọ̀rẹ́ mi tọ àbí èèyàn mi kan èèyàn mi kan tó fún DKY tó fún ní owó hundred thousand ogbó kan tí DKY sọ ni ó ní òun ò lè bu nítorí pé ó fọ̀hún lówó sóríṣì oríṣì ọba owóde eh, àná ti jápa owó oyè ọmọ àdúrà wọn ni àní mo bá bèrè lọ́wọ́ ẹni yẹn pé ẹsẹ̀ dúró ẹsẹ̀ dúró ibo lówó two hundred thousand lọ́nà mẹ́ta tó lòun máa ń níbo àwọn wọ́n tó jẹ́ pé kárí ní kúnlẹ̀ ayé ẹ̀ ká ló fún wọn ní owó yẹn ni mo jẹ́rìí ẹ̀ ah! mi tí mo mọ̀ ẹ́ dé ó sì máa ń gbé kíní ẹ̀ sórí péèjì ẹ̀ èmi àwa sí mama yẹn you are doing good ó rí pé ò rí gbé nígbà tó sanwó wọn wọ́n dé jẹ́jẹ́ ọ̀hún ìbá èèyàn ló invite ẹ lọ́jọ́ yẹn o wọ́n wá ní wọ́n nídìí empowerment ó wá nawọ́ sókè olóòmà empowerment ọmọ ọlọ́mọ pẹ̀lú two hundred ọmọ ọmọ mẹ́ta ẹni <laughs> ẹjẹ mọ̀ pé gbogbo nǹkan lọ́wọ́lọ́wọ́ yìí ó ti bumi bumi ráǹkì àbí kí ni eh, mo bá kí pé bumi bumi ráǹkì ó ti bumi ráǹkì mọ́ lọ́wọ́ kò fún ọmọ yẹn ní owó scholarship ẹ kò fún wọn ó ní i will send it to them ní gbogbo wọn bá pàtẹ́wọ́ fún ẹ gbogbo yín tẹ pàtẹ́wọ́ ẹ lọ gbàtẹ́wọ́ yín padà ẹni tí wọ́n bá tà àtùpà tó lóun àjítọ̀nà wò òun lọmọ yẹn òun ni ọmọ yẹn ṣé ló lọ pàtẹ́wọ́ nínú lọ́dọ̀ ọ̀gá ní Vami Adams àbí kí ló ń pe bàbá yẹn ló pàtẹ́wọ́ pàtẹ́wọ́ púpúpúpúpú nígbà tí wọ́n bá pè é ṣàmì pé kò lè fi nọ́mbà sílẹ̀ ẹni tí ó mú mọ tó mú mọ ra wọn tó fi lọ bẹ̀ wọ́n bá pe ẹni yẹn pé à kíní kan ní à nǹkan tó ń go tù lọ́wọ́lọ́wọ́ báyìí is past that nígbà tó mọ̀ pé nǹkan tó ń go sí past that why do you go and say you want to give them money mo kí mo bẹ́ẹ̀ tọ́jú yẹn láti ẹjọ́ yìí ni mi ò sọ yẹn náà síta mo wá ń wò yìí lókè mo ń wò yìí lókèrè ni mi ìyẹn bá ń dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo pé ẹ̀ o oh, bó ṣe mú bí o ṣe fún ọmọ yẹn lówó yẹn nìyẹn lẹ́yìn yẹn ẹ mọ̀ ìyá kan báyìí tó ti fún ní fifty thousand nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó lọ gbé ìyá ẹ̀ wá sí nọ́mbà wọn mo bá ní mo bá pè ìyá ẹ̀ ń bẹ̀rẹ̀ ìyá mi ní ẹ wá ìjọ ọ̀rọ̀ fún yín lówó yìí ẹni ẹ ẹ ti lé bí ọdún méjì ọmọ agbẹ̀yìn sókè ẹ̀yin wá nọ́mbà wọn ṣe ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ wọ́n ná ní pé ká padà wá ká wá san èrè náà fún yín ọ̀fun ní five thousand fídíò ọ̀fun five thousand ah bó ṣe wọ̀ irọ́ tẹ̀ ń pa yìí náà lèmi èmi ò ṣàlàyé gbogbo yìí máa parọ́ alẹ́ sòótọ́ kí n yẹ̀pù yín kí n kí n kí n sáyé situation yín dò òkíní ah ah Amori sísítà mi the observer gbangba wàláì hmm. kọ́ni kankan àníyá yẹn wọ́n á bu aṣọ lọ́rùn ìyá yẹn wọ́n kó ìró wọ́n wá mú ìyá yẹn wọ́n ro wọ́n wọ́n wọ́n rorò sí láyà mú ní nọ́mbà one ẹ kọ́kọ́ fail ẹ kọ́kọ́ fail dídá ife ni pé kò yẹ kẹ́ ẹ rorò sí ìyá yẹn láyà ó yẹ kẹ́ ẹ wọṣọ fún ìyá yẹn ṣèbẹ́lẹ̀ tí ẹ̀pù ẹ̀ ṣe irọ́ tẹ́ ló fún kémi tí wàá bá yẹn ẹ̀pù ẹ̀ ni ó tọ́ ni kọ́mẹ́dì ni ó ó bá wù ìkẹlẹ̀ wá ìyá ìyá ṣé ẹ̀ mọ̀ kó gbé yín sójú ọ̀hún wọṣọ fún yín wọ́n mọ̀ mọ̀ justice fún ìyá tán rorò fún a gba justice fún yín nítorí pé wọ́n rorò fún yín ṣe náà ṣí wọ́n ṣí ara yín síta nítorí èlò náà empower yín fifty thousand torí fifty thousand náà ṣe ṣí lẹ ṣí ìyá oníyà lẹ wọn sí òò lórí fifty thousand wọn nítorí pé ẹ jẹ́ òò nation ẹ gbọ́dọ̀ wá ẹ gbọ́dọ̀ wá jẹ́ kán rorò ẹ wọ́n tún ṣe ṣe ẹmọ dédì kan ọ̀hún ti ẹ̀gbẹ́ kan <laughs> yìí tó ṣe òun tó ráàyè o ṣùgbọ́n fẹ́ẹ̀kì ti pọ̀ jù ní yìí tó ń ṣe sórí ìyá tó tú òwò ẹ̀ síta yẹn kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kẹ́ rorò fún ìyá yẹn ẹ máa rorò ìgbà tí bàbá àbejì jáde mo sọ fún ẹ lọ́jọ́ yẹn mo ní kò yẹ kó ṣe fídíò kò yẹ kó ṣe fídíò pé ẹgbà lé fún wọn ẹgbà ẹgbà ọ̀nà fún wọn ilé náà sì ṣọ́ lè sunbẹ̀ báyìí wọ́n bọ́ ṣe wà yẹn wọ́n lè sunbẹ̀ wọ́n sako gbogbo ilẹ̀ jọ wà lábújá náà àbújá ilé àtọ́mú àti gbogbo gbogbo ń jọ rọ àbújá ni gbogbo yìí wà náà because òun ṣe nǹkan láti fi impress wọn èèyàn tá a dá ara wa èèyàn èèyàn tí mo rí tí mo bomi ráǹgì èèyàn tí mo rí tí mo jùjú ókè gìgìgìgì when you want to do something do it for God's sake you don't need to bring anything on social media let people see that you are doing it you are doing something to impress someone èèyàn to cast curse point shit point I am the one doing the, some people are doing the ẹ ní ẹ ṣe wà ní nǹkan she is doing this thing because you are doing your own as separate Then do your charity and let people see it ìwọ kọ́ ló máa sọ fúnra wa ìpò òṣè charity àwa la máa sọ fún ẹ one million tó fún àgbà eh, Gabriel ya àgbà Gabriel dówó ẹ padà fún ó ní ìdówó ẹ padà torí wọn ó ní ìdówó báyìí báyìí báyìí ẹni tó yẹ ká fún lówó tó fìyàn lówó ṣe rí sí pé ó fìyàn one million ó wá ń bẹ ẹ̀bẹ̀ bí ẹwó ó rí pé ṣé mọ̀ yìí <laughs> ìjọ wo ló ṣe sọ pé fún yàn fifty million tó kọ́ bá five hundred ìjọ wo ni mọ́níjà ń ṣe ẹ̀ báyìí tó ló fún one million five. <laughs> ṣòkòtò tó wọ̀ lẹ́ni ó fò sókè ni mo ní ṣe ẹ̀ lẹ́fún five hundred thousand náà lélẹ̀ ṣòkòtò yẹ ṣòkòtò wámúwámú tirẹ̀ two hundred two hundred two hundred two hundred òun ló wọ̀ ó fò sókè ẹni fún five hundred thousand yẹn tí wọ́n bá fún mi five thousand two hundred thousand lásán pé gift ah ó kéré nù nǹkan tí màá rà bó ṣe wò mí yẹn ọpẹ́rẹ́sì ni ò bẹ́ẹ̀ ni o mi ò rí kọ́mẹ́ má bí mò ń wò lẹ́kọ̀ọ̀kan ni mò ń wò kọ́mẹ́dì ni ó wọ́n bá bí yín dákẹ́ wá fún mi torí mò ń bá yín ṣeré kọ́ ni màá bá tìlò sí ìsùn sí tó yẹ lọ ṣáàjì bá tìyìn kẹ́ padà wá ẹ́. Eh? amọ̀rí sísítà mi ọjọ́ náà ni ẹ adébùkọ́lá lọ àwọn observe wọn ni bó ṣe wà yẹn àwọn bíbù yẹn observer ni mo ń ṣe fún wọn mo ti mo ti observer wọn tipẹ́ tipẹ́ tipẹ́ mo ní ẹ̀ a ní oná fún manager ní five hundred manager ó yá pọ́wọ́ tán fún ẹ gbogbo ẹ̀yin tán fún lówó ní tíìmù yẹn gbogbo yín ma i will call you out to go and give because ó ní ìdòwò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí èló ló fún manager five hundred ẹjọ́ bẹ́ẹ̀ dẹ̀ ó fún Kofi Nene ní one million ó jẹ́ one point five million ó fún Àlàbá Gabriel one million ta ló tún fún lówó ta ló tún fún lówó ta ló tún fún lówó náà o ta ló tún fún lówó o ah ó dà pé ìyá tó wà ní Canada yẹn ló sanwó ilé ẹ̀ ó yá ó yá ẹ̀yẹ́ dáwọ̀ ẹ̀ padà fún ta tún ló fún lówó náà o ta ló sanwó ilé ta ló sanwó mọ́tò ta ló ra ilé fún gbogbo owó gbọ̀ngàn tó bá ti fún lówó mo fẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lù wọn á tù ni eh? mo fẹ́ bẹ́ẹ̀ kọ́ọ̀lù ọ̀rá ó ní kẹ̀kẹ́ ẹnu ló ní ìwọ ọmọ kékeré wọ́n ròyìn wọ́n ní ojú wọ́n ní tó bá rí ẹ mo ní ó tí tó forty years yẹn gan wọ́n ní ọmọ kékeré ni ẹ lóde wàá gbẹ́rù ayé wọ́n wàá gbẹ́rù wọ́n wàá gbẹ́rù rẹ̀ láti pàkọ́ bẹ́ẹ̀ yẹn ẹ́ and you are telling me that kò ń ṣe ọwọ́ ayé nìkan tó ṣe fún ẹ yẹn ọmọ kékeré ni ẹ wàá dúró ìwé pé ìjà gbogbo kan tó gbà káàkiri gbogbo wọn tó ṣe ṣòfò wọn láìkí ẹ they don't like you they don't love you they don't even you you, you know what because you ìwọ go like You ìwọ go hate You ìwọ go love ààrẹ when you don't love yourself why would you love me when you don't look like like yourself why will you like me eh nǹkan tó ṣe sáré ló máa ṣe sára mi náà ó fi wo tún fún gbogbo wọn lówó àdéjọ́ òòrùn is ní fifty million naira ẹ wá gbé gbá agbe agbe síta ẹ wá fi ògbójú fẹ́ tọrọ agbe ẹ tó bá tó ẹ bá lògbójú wá láàárọ̀ ọ̀la bá tún lògbójú padà ẹ kó sì lọ́kẹ́ kó sówó tẹ bá gbà lórí ìkànnì ẹ̀yin tẹ́ ẹ dáwó ẹ bá wù yín kẹdà ó gun ní wọ́n wọ́n fi ń gbowó lọ́wọ́ yín ó fún ọlámìdé lówó ah ọlámìdé ó yá gbowó fún ó gun ní ìsọlámìdé in Abuja yẹn gbólóṣùfẹ́ lówó gbólóṣùfẹ́ lówó tíkẹ́ẹ̀tì. Emi boyfriend emi boyfriend díẹ̀ ẹ̀yin ní boyfriend díẹ̀ àbí ta ló kọ̀ọ̀kan ok hmm. níbo wọ́n ti wọ́n ti filé fọlá rẹ́ǹtì and rent has been collected ah ọpẹ́ o èlò náà fi rẹ́ǹtì ọ̀rẹ́ mi adéyínká ìyẹn náà dà kọ́yà fi rẹ́ǹtì ni o torí àsìkò tán ní ìdèwọ́ náà wáyìí studio ẹ̀ kófí. fi apájá tó lọ fowó olówó ra olè olóṣì ó lọ mú owó olówó tó dá fún èèyàn kan torí pé ó lọ sí ibodàn lọ Ghana tó lọ olórin gibọ́ǹdì ó wá torí ẹ̀ ìyẹn ò lè sọrọ ó wá mú owó yẹn gbogbo owó yẹn ni torí mi ò lè nínú burúkú yẹn mi kò sówó ẹ pọ̀ lájẹ bẹ́ẹ̀ ẹ máa bomi ráǹgì yín ni máa bomi ráǹgì ayé yín gbogbo owó tó ti fún gbogbo yín ó yá ẹ pọ̀ àsìkò tẹ́ fẹ́ pọ̀ lélẹ̀ owó àtijọba lọ́jọ́ lẹ́jọ́ o ẹ má jẹ́ kó ẹ má nà fẹ́ dáwó o owó tá a fẹ́ gbà yẹn owó kókò fi máa jẹun gidi ẹ̀ ni torí ẹ wá ti wọ́n báyìí ẹ wá di ríkà kan two million náà ń tà táwa dẹ̀ máa ṣe di ríkà kan yẹn fún two million ẹ wá di ríkà kan ni gbé fún wọn ṣẹ̀sì gbà á fún wọn ṣẹ̀sì àbíkílẹ̀ sọ gbé fáǹsì wọn ṣẹ̀sì màá gbé fáànù fáànù a máa ra fáànù náà wọ́n máa <laughs> wọ́n ná owó fún ìyá ẹ̀hẹ́ à òótọ́ ni yábòjò yábòjò hello <laughs> hello èmi nu. àná láti kújé ìsìn mo ní ẹ̀wà tí wọ́n sè yẹn pé oúnjẹ kò ń so pùpùpù. kí ló máa jẹ báyìí. mo á wò pé bá kó fi gàárì tán bá lè rówó dá díẹ̀ kára gàárì ìjẹ̀bú látọ̀dọ̀ sí màmá ránṣẹ́ sí. ah òótọ́ ni ah sí màmá má lè má ó má máa fèpèlé lórí. ìlọ́kùnrin fèpèlé because ọ̀dọ̀ wọn náà ti máa ń rí gàrí tí wọ́n tó máa ń lò ní kuje is a special gàrí for that kind of beans. ó mà lóun ò jẹ wa ó lóun ò jẹ ó mà kakọ lẹ́ni. olómi inú ẹ̀wà yẹn ti pọ̀ jù mo á wò pé ta ló lè ṣerú ẹ̀wà rádaràda yẹn fún special person. kí ni lọ́ọ́ ló ṣe fọlá ló ṣe fọlá ló ṣe lóbi yí ẹsẹ̀ nìgbé lọ ni ẹ̀yin orí lọ́sàn yìí tí Fọlá sọ pé òun ti ń ta aṣọ kàmpálà tó lẹ́sì ó ní small size ti wà. ọmọ àlè lọmọ yẹn. ọ̀la ó ní small size ti oh, wà. ìkan tó rò ní pé tó bá máa fi padà dé á ti slim. ọlọ́run olóhùn ta kàmpálà small size ti wà. <laughs> ẹjọ́ ẹ̀yin èèyàn wa tẹ bá bá wa rí èèyàn tó mẹwàá sè ẹwà tí ò ní máa fà pé pé pé kéèyàn máa so pùpùpùpù bí iṣó jẹlílẹ ẹjọ ẹ̀yin èèyàn wa ẹ ẹ try pẹ̀lú agbára tọlọ bá fún yín tẹ bá dẹ lè because èèyàn bá lè rí búrẹ́dì agége mọ́ ẹ̀wà yẹn ah! Ah! ó complete nìyẹn. complete ọlọ́run ọlọ́run ọlọ́run kí ni fọlá fọlá tó jẹ́ pé kò rán ṣe ló lóun ti ń ta kampala small size ah! ọmọ ọwọ́ kí náà máa máa ń bá ní láyẹn náà o ṣáwọ́ owó ni ah! ìgbà tọmọ yìí dẹ̀ ń jẹ́ ah! láyé láyé láyé olúgbọ́ ògbọ́rọ̀ òmọ́dà ìdára láyé àrẹ̀sà òbọ̀bọ̀ òmẹ́dà òmẹ́ láyé gúdùnkòdó òbábẹ̀ òmẹ́bà ẹ̀ òrìṣẹ́ bí gbogbo nìyẹn láyé ìgbà tí láyé ìgbà tí tí ọ̀rẹ́ mi jẹ́ òun ni tó bá jókòó báyìí ah! ó wá dẹni tí sọdá sọ pé òun ta òun ta òun ta kàpálà small size òun ti ń ta bra small size ah! ibẹ̀ mo mú mi onílọ̀sàn yìí mo ní ah! mo aráyé kí ló dé ilé ayé ilé asán òfúùtù fẹ́ tẹ̀ vanity of vanity all is vanity when you are at top always be careful oh who you mingle with who you have friends who you build house with who you do all you do all the house with.